وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعوكم الله وبا أترى كاتي قفوا سوجوا النبي محمد صلى الله عليه وآله وسلم gbogbo àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn aráalé rẹ̀ àti gbogbo ẹni tí máa ń tọ́ ìlànà nábì náà tí ó fi di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ ọlọ́wọ́n ọba kí ó fi ìkẹyìí kó fi kárí gbogbo wọn. tafsirul Qur'an al níbi tí a kà lónìí òun náà ni àyà ọgọ́rùn kan àti ogún àti mẹ́rin òun náà ni wa idibtala Ibrahima rabbuhu. olùwọ́ba sọ pé. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال أهدي الظالمين الله ó ṣàlàyé fún wa nípa ọ̀rọ̀ àwọn Bani Israel látara pé. òun ṣe ìkẹ́ fún wa òun fi àwọn ànábì ọlọ́run ọba àti àwọn òjíṣẹ́ tó pọ̀ sínú ìran wa so lẹ́yìn eléyìí olúwa tó ń ṣàlàyé pé káwọn ọmọ ẹ̀dẹ́ nìyàn lápapọ̀ ká bẹ̀rù ọlọ́run ọba pàtàkì jùlọ àwọn Banu Israel kọ́ bẹ̀rù pé ọjọ́ ìgbéǹde alkiyama ń bọ̀ ọjọ́ yìí ni ọjọ́ tó ṣe pé ẹnìkan kò ní lágbára láti gba ẹnìkan kalẹ̀ bákan náà ẹnìkan kò ní lè dúró fẹ́nìkan pé ń di ìyà àti fẹ́ jẹ ọ́ ń di fún ẹ̀ níjẹ́ kó jẹ ọ́ Allah subhanahu wa ta'ala níbi àyà tí àwọn fẹ́ kà lónìí wọ́n fẹ́ ṣàlàyé fún wa sharafi ibrahim khaliluhu alayhi salam ọlọ́run ṣàlàyé iyì àti àpọ́nlélá ńlá tí òun ṣe fún anabi ibrahim alayhi salam ipe òun ọlọ́run ọba ó ṣe anabi ibrahim ní imaman linnas kọ́mọ jẹ́ aṣáájú fún àwọn ènìyàn yuktada bihi fi tawhid ntí imaamu ibn kathir wí ni wọn lóun lẹnu tó ṣe pé àwọn èèyàn ń kọ́ sí rẹ̀ níbi ìsìn ọlọ́run ọba nìkan oṣù níbi àìṣẹbọ pẹ̀lú ọlọ́run hina qama bima kallafa Allahu ta'ala bihi minal awamiri wa nawahi anabi ibrahim àwọn nǹkan tí olúwa bá paláṣẹ bí kò ṣe ó ṣe ní dáadáa àwọn nǹkan tí olúwa bá ní kó má ṣe ní àìdáa ó jìnnà sí kò ṣe olúwa bá wọn ṣàlàyé nípa rẹ̀ pé wa idibtala ibrahim rabbuhu bikelmatin alimami ibn kathir ni ayi. واذكر يا محمد لأولاء المشركين وآل الكتابين اللذين يتجا يعني يت ينتحلون ملة إبراهيم وليسوا عليها قلوا أني والنبي ṣàlàyé fún àwọn ẹlẹ́bọ àti àwọn alul kitabain àwọn yahudi àti àwọn yantahiluna millata ibrahim tó ṣe pé wọ́n ní ìlànà nabi ibrahim ní làwọn ń tọ̀ walaysu alayha tí wọ́n sì sí lórí ìlànà náà wa innama huwa alladhi alayha mustaqim torí pé ìlànà tí anabi ibrahim ń tọ̀ ní tiẹ̀ ìlànà tó tọ́ tí kò sí wíwọ́ wọ́kọ̀wọ́kọ́ ń bẹ̀ fa anta walladhina ma'aka minal mu'minin bákan náà wọ anabi àtàwọn tí wọ́n ń bẹ pẹ̀lú rẹ̀ nú àwọn mùmìnì ìlànà tọ́tọ́ nílẹ̀ yìí ń tọ̀ ẹ̀ẹ̀tọ́ ìlànà àwọn ẹlẹ́bọ àti ìlànà àwọn ahlul kitab ẹni pé àwọn yahudi àti àwọn nasara wọ́n kúrìlẹ̀ àwùlà ọlọ́npa nàbí láṣẹ fi kọ́ mọ́ ṣàlàyé fún àwa wọ̀nyí ìbtìlẹ̀ ọlọ́hì ibrahim bí olúwa bá ṣe ṣe àdánwò fún ànábì ibrahim. أي اختبار أوله بما كلفه به من الأوامر والنواهي gbàtí olúwa bá gbé àwọn iṣẹ́ kankan lọ́rùn àwọn iṣẹ́ pé ṣe léyìí má ṣe eléyìí gangan náà ni wà ìdíbitẹ́lá Ibrahima rabbuhu olúwa ní wà nábì rán wọn létí nígbà tí olúwa bá ṣe àdánwò fún anabi Ibrahim ìbítẹ́lá ibrahim rabbuhu olùwọ́ba dán anabi ibrahim wò kí làwọn kan tó fi dán wò bikelmatin pẹ̀lú àwọn gbólóhùn kan pẹ̀lú àwọn nǹkan kan so alimami ibn kathir wọ́n ní ìtumọ̀ bikelmatin ẹ̀rí pé tá a bá ní ká wò ní gbólóhùn sẹ̀rí ẹ̀ náà kẹ́lìmà lọ́gà nínú èdè lọ́rọ́báwá tọ́ba ní kẹlmátín jámù kẹlmà ní jẹ́ báwọn àwọn gbólóhùn kan kẹlmátún gbólóhùn kan péré kẹlmátún àwọn gbólóhùn alimami Ibn Kathir wa ní kìí ṣe pé àwọn gbólóhùn ló kó sínú lásán aibi shara'ihin wa awamirin wa nawa'in ipe àwọn òfin tó lùwọ́ bá gbé kalẹ̀ fún anabi Ibrahim sars mọ̀ pé òfin tí olúwa bá bá gbé kalẹ̀ fún ọmọ ẹ̀dá mẹ́nìyàn yóò ní ṣe yóò ní má ṣe nínú bikalmatin bimaana bi awamirin wa nawain fa innal kalmati tutlak mami ibn kathir ni pé toríṣẹ́ rí gbólóhùn tutlak wọ́n lè lò tó ní kelma wa yuradu biha alkalmat alqadariya. Al tó pé yóò túmọ̀ sí pé gbólóhùn nǹkan tí olúwa bá ti kádàrá ipe ẹ̀sìn léyìí kàkàwọ́lì yìí tá àbígbà mi sìn wáyé tútù lakọ̀wọ́ yọ̀rọ̀ ọ̀dùnbí ya àṣẹrẹ̀ẹ́yà wọ́n tún lè ní gbólóhùn nígbà míì tí ó jẹ́ gbólóhùn òfin ìyẹn ni pé gbólóhùn ẹ̀sìn ọ̀nà méjì tí máa túmọ̀ sínú àmọ́ níbi tí olúwa ń sọ níbí òun náà ni gbólóhùn ẹ̀sìn ay kalimatun shar'iyya àwọn gbólóhùn ẹ̀sìn náà ni Olúwa bá gbé kọ́ anabi Ibrahim ní ọrùn nínú pé àwọn iṣẹ́ ẹ̀sìn kan tó ṣe pé ó kó sínú àwọn ṣe àti má ṣe ṣọ́ọ́rí ìtumọ̀ kelmatin àwọn tafasir tó wá fún lérí fàáyẹnì wa idh Ibrahim rabbuhu bi kelmatin àwọn ìtumọ̀ tó wá fún ó tó oríṣi ọ̀nà méje tí alimami ibn kathir rahimahullah tí wọ́n fi tú kelmatin yẹn ni pé àwọn nǹkan tó lè wọ́n bá ní kó ṣe nínú àwọn rìwáyà yìí sì ni ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ látọ̀dọ̀ abdullahi ibn abbas náà ni ó ti wá lọ́pọ̀lọpọ̀ yẹni inú kọ́tádà qala ibn abbas kọ́tádà ó sọ báyìí pé ibnu abbas sọ fún wọn pé ìtumọ̀ fàyídébítàlá ibrahim rabbuhu bi kẹlmátin ó ní ìtumọ̀ kẹlmátin bimana ibtala Allahu bil manasiki yẹni pé olúwa bá pa anabi ibrahim láṣẹ ipe kọlọ lè bẹ̀rẹ̀ bí ó ṣe máa ṣe àwọn iṣẹ́ hajj ike mo fẹ́ kọlọ lè pinlẹ̀ iṣẹ́ hajj ṣíṣe manasikil hajj ipò ńlọkọlọ lè ń ṣe ẹ̀rí pé náà ni olúwa bá ń sọnù àwọn àyà mi tí a ti kà síwájú ike wa idh ibrahim alqawa'ida min albayti wa ismailu rabbana taqabbal minna innaka anta sami'ul alim so wọ́n ní pé olúwa bá ọ̀pá anabi ibrahim láṣẹ ipe ilé mi yìí mo fẹ́ kẹ́ lè gbé kẹ́ẹ̀tún kẹ́ẹ̀tún kọ́ kẹ́ẹ̀kọ́ dáadáa gbàtọ́ wa tán wọ́n ní olúwa o bó ṣe pa mí láṣẹ yìí mo ti mọ̀ pé ẹ̀sìn ló ní kí wọ́n á ṣe àṣẹ rẹ ìjọsìn ni taqabbal minna gbà á fún wa bá ṣe ṣe yìí jẹ́ kó jẹ́ ìyọnu sí lọ́dọ̀ Ọlọ́run Ọba innaka anta sẹ̀mẹ̀rẹ̀ ọwọ́ ni wà á dín fi nasi bil hajj wà á dín fi nasi bil hajj ó yà pépè wà nàbí Ibrahim ìpè yẹn yàn ẹ̀ máa wá ṣe hajj níyà yìí náà ló bá ń sọ pé ibtalahu Allahu bil manasiqi olùwọ́ bá pa anabi ibrahim láṣẹ ipe kó máa ṣe iṣẹ́ hajj fún òun ọlọ́run ọba alimami ibn kathir wọ́n tún mú ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì wá eléyìí wá látọ̀dọ̀ tọ̀hús látọ̀dọ̀ bàbá rẹ̀ bàbá tọ̀hús yìí òun jẹ́ ọmọ fún abdullahi ibn abbas tọ̀hús ní ìtumọ̀ tó ń gbọ́ lọ́dọ̀ abdullahi ibn abbas ó ní pé wa idibtala ibrahim rabbuhu bi kalmatin ay ibtalahu allahu bi taharati khamsi fi ras wa khamsin fi jasad ó ní olúwa bá paláṣẹ bi taharat bi tahara ipe kó ṣe ìmọ́tótó khamsin fi ras ìmọ́tótó kan bẹ níbi orí márùn ni àwọn nǹkan tọ́lọ́ ní kó ṣe ní orí wa khamsun fil jasad márùn yòókù ń bẹ ní ara sotawus ó ní bí òun ṣe gbọ́ lọ́dọ̀ bàbá òun ni pé abdullahi ibn abbas ní márùn fil jasad wa khamsun fil ras márùn torí òun náà ni kọ́sù ṣàríbì olùwọ́ba pa ànábì ibrahim láṣẹ pé nínú ìmọ́tótó tí mo fẹ́ kó o máa ṣe tí ó sì máa jẹ́ ìjọsìn fẹ́mi ọlọ́wọ́n ọba òun ni pé irun mú rẹ máa gé wẹlmọbọmọbọ bákan náà máa fọ ẹnu rẹ wọl istinshak kọ máa fa omi símú wọsiwak kọ máa rún pákó bákan náà wọ fárikìrà kò sì máa ya irun rẹ ẹ pé márààrún yẹn orí ni òun wà wọ́n ní tọ̀hárọ̀ tìrí tó lọ́n pa nábì Ibrahim lásẹ̀ wọ́n fil jasad àmọ́ ní ara márùn yòókù tó kúnlẹ̀ ara òun náà ni taqlimul adfar gígé kaná wa halqul aana àti fífa irun abẹ́ wal khitan àti dídábẹ́ kíkọlà abẹ́ wa nutfil ibt àti tútù irun abíyá wa gasli atharul gha'it wal àti pé máa fi omi Taba, ìgbà tó bá yàgbẹ́ nígbà tí wọ́n bá tọ̀ so wọ́n ní ìtumọ̀ ntí wàyíwà ìdè wàyíwà ìdè tẹ́lá Ibrahim rabbuhu bikelmatin pé àwọn nǹkan márààrún tolu ọba paláṣẹ ni márùn níbi orí márùn níbi ọrùn gẹ́gẹ́ bí tọ́ ó ṣe gbà wá látọ̀dọ̀ bàbá rẹ̀ Abdullahi ibnu Abbas so bákan ó di mélòó báwọn ó di ọ̀nà méjì so bákan náà abdullahi ibn abbas bákan náà ó tó kọ́ àwọn míì ní ìtumọ̀ hadithi yìí eléyìí wọn látọ̀dọ̀ ọ̀kan náà àwọn ọmọ kí rẹ̀ náà ni òun ni pé ibnu hans bin abdullahi as òun gbọ́ látọ̀dọ̀ ibn abbas ó ní ìtumọ̀ wàyídìbtálà ibrahim rabbuhu bikalmatin qala ashara ó ní nǹkan mẹ́wàá ni. ستو في الإنسان wa في المساعر. masa'ir ipe mẹ́fà nínú àwọn nǹkan yẹn ara ọmọ ẹ̀dá mẹ́nìyàn náà ni ó ti ṣe lọ́wọ́ bá ti pa láṣẹ mẹ́rin òun ní í ṣe pẹ̀lú iṣẹ́ hajj onífà amẹ́lẹ́tì fil insan èyí tí ń bẹ lára ọmọ ẹ̀dá mẹ́nìyàn tó ṣe pé ara rẹ̀ gangan ọlọ́run ti ní kó ṣe àwọn nǹkan yẹn òun ni halqul aana fífa irun wà nutful ibt yẹn kò ti fa irun abẹ́ wà nutful ibt àti tútù irun abíyá wal khitan àti dídá abẹ́ yẹn kò kíkọlà abẹ́ ó ní wọ̀kánà ẹ̀nì ẹ̀rí pé ìtìmọ̀dá kọ̀ yìí nìsín arba fil masharur wa amallati fil insan halqul aana nutful ibt wal khitan وكان ابن هبيرة يقول أو لا ثلاثة واحدة ابن هبيرة واني شرمتة تايي ọ̀kan ní gbogbo ẹ̀ báwọn ọ̀kan nu ọwọ́ ni wàtàkìlímù alfar gígé kaná pàkọ́sù sharib fífa irun mú wàsíwák àti irun pákó wàgásùlù yawmul juma àti máa wẹ̀ ní ọjọ́ juma so ó ní títí tó ní ṣe pẹ̀lú ìyanu wal arba'a allati fil mashaa'ir ó ní mẹ́rin tó wà ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ hajj ó ni at-tawaf ká ti tí a bá ń fẹ́ hajj bákan náà was-sa'yu bayna Safa wal Marwa ká sáré láàrin Safa àti Marwa ó di méjì wa ramyul jimar jíju òkúta wal ifada àti tawaful ifada tawaful ifada wọ́n ní eléyìí òun náà ni mẹ́rẹ̀ẹ̀rin tó ní ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ alhaj aw almashair so ó di ìtumọ̀ mélòó báwọn ìtumọ̀ ẹlẹ́kẹta látọ̀dọ̀ abdullahi ibn abbas subakana ikrima tó náà tó ń jẹ́ ọ̀kan nú àwọn ọmọ kí wọn abdullahi ibn abbas ó ní tèmi gbọ́ ní tèmi tí abdullahi ibn abbas tó fi túmọ̀ wa idibtala ibrahim rabbuhu bi kalmatin ó ní ìtumọ̀ kalmatin ó ní qultu ó ní annahu qala mabtuliya bi hadha ad-din ahadun ó ní abdullahi ibn abbas sọ fún un pé àdánwò ọba ẹnì kankan nípa ọ̀rọ̀ ẹ̀sìn yìí faqama bihi kulluhu illa ibrahim tẹ́nìyàn wá ṣe gbogbo nǹkan yẹn yán qama bihi kulluhu illa ibrahim anabi ibrahim nìkan òun ọlọ́run ọba dánwò lórí ọ̀rọ̀ ẹ̀sìn tó sì paasi gbogbo ẹ̀ yányán tọ́lọ̀ ní ṣe léyìí tó ìṣe gbogbo ẹ̀ ní anabi ibrahim nìkan ni. qala Allahu ta'ala lọ́nà fi ni pé wa idh ibtala ibrahim rabbuhu bi kalimatin fa atammahun qultu lahu ló ń wá bi abdullahi ibn abbas ike wa mal kalimatu allati ibtuliya bihi ibrahim kí ni àwọn gbólóhùn tí olúwa bá fi dán kí ni nǹkan tọ́lọ́hún ṣe ládàáwò fún anabi ibrahim fa tó sì paasi tó pé gbogbo ẹ̀ kọ́l wọ́n ní a alislam salasuna sahaman oníṣẹ́rí islam nǹkan bí ogójì ìpín ni ọgọ́rùn salasuna sahaman nǹkan bí ọgbọ̀n nǹkan ìpín iná ni nǹkan yẹn ọlọ́ndẹ̀wò pẹ̀lú pé kó ṣe islam ó wá fi nǹkan bí oríṣiríṣi nǹkan ọgbọ̀n ló fi dánwò ó ní mí a aṣàrò àyà ti fi bàrọ̀ à ntaba lọ wọnú sura Baraa a rí aya mẹ́wàá níbẹ̀ ẹnu náà ni atahibuna al-abiduna asahihuna ti ń bẹ nínú aya nínú suratu Baraa subakana ó tún taba tó lọ lé wọnú wa ashra ayatin fi awali surati qad aflahal mu'minun ó ní yìí ti ń bẹ nínú qad aflahal mu'minun gbogbo tó wà ń bẹ ní àṣẹ àwọn nǹkan mẹ́wàá ọ̀hún anabi Ibrahim ni bákan ti ẹlẹ́yẹ sa'ala sa'ilu àti àti níbi suratul ahzab innal muslimin wal muslimat tí gbogbo àwọn àyà tó wà ń bẹ̀ wọ́n ní anabi ibrahim ó ṣe gbogbo ẹ̀ ó pé abdullahi ibn abbas n tó sọ fún ikrima nípa àyà yìí òun náà ni eléyìí ó di mẹ́rin so bákan náà ikrima bákan náà ó tún gbọ́ nígbà míì tí abdullahi ibn abbas tó túmọ̀ wa idibtala ibrahim rabbuhu bikalimatin ó ní ìtumọ̀ àwọn nǹkan tó lọ́wọ́ bá paláṣẹ ó ní alkalimatu lati tuliya bihi ibrahim fa atammahun ó ní àgbólóhùn tó lọ́wọ́ fi dán anabi ibrahim ntọ́jú àdáwò fún anabi ibrahim tó sì ṣe nǹkan ẹ̀ láṣẹ pé òun náà ni firaku qawmihi fillah òun náà ni ọlọ́run paláṣẹ pé kó fi àwọn ìjọ rẹ̀ kalẹ̀ àwọn ìjọ rẹ̀ tó ń ṣẹbọ pé apá wọn tì kó lọ́dọ̀ wọn. حين umira bí mufaraqatihim gbàtí apáláṣẹ pé kó jìnà sí wọn wàmọ̀ hajẹ́ ومحاجتهم نمرود ومحاجته نمرود في الله حين وقفوا على ما وقفوا عليه من خطر الأمر الذي في خلافه باتي قلت قال نبي إبراهيم لا سيكون يلو namrud kọ́ ọ lọ lè bá kó o lọ lè jíṣẹ́ fún ipe ntí ń pera kò tó bẹ́ẹ̀ bí kò takò ibi kò yé pera rẹ̀ lọ́lọ́run mọ́ òun kọ́ so ó ní àdánwò nìyẹn alẹ́ ẹlẹ́ẹ̀kejì nu ẹlẹ́ẹ̀kẹta ni pé wà sọ́bùrùhù ala qadfi ìyá òfin náà lẹ́yìn náà olúwa tó ṣàdánwò fún látara pé ńgbà tí wọ́n ju anabi Ibrahim sínú náà ó ṣe sùúrù àdánwò ẹlẹ́kẹta nìyẹn lèyọ ìkú òfìlà wọ́n fẹ́ jó náà torí ọlọ́run ala hawli dhalika min ibrahim ẹrù aná ẹrù sì bá anábẹ́ ibrahim tó fi jù sínú iná yẹn náà ó di mẹ́ta wal hijratu ba'da dhalika wal hijratu ba'da dhalika min watanihi wa biladihi fillahi hina amarahu bil khuruji anhum bákan náà wọ́n ní àdánwò tí ọlọ́run tó ṣe fún anábẹ́ ibrahim onítọ́ ọlọ́run padà pa láṣẹ bí kò fi ìlú rẹ̀ kalẹ̀ kọ́ kọrí sí kọ́ jáde kó nílùú yẹn so gbogbo eléyìí wọ́n ní àdáwò ní odi mẹ́rin bákan náà wọ́n tún ní wàmà amọ́rọ̀ òbí yìí mina dìyàfà wà sọ́bùrì àléyà bí nafsi yìí wà máàlì yìí wọ́n ní ara àdáwò tó lọ́n tó ṣe fún un òun kí n gbà tán ní Ibrahim débi tó kó lọ tán àwọn àlejò kan tó wá bá a ọlọ́run sì pa wọn láṣẹ pé kó ṣe wọn lálejò ó sì ṣe sùúrù ọlọ́lẹ̀ pẹran fún wọn ó ṣe wọn lálejò àwọn ènìyàn wá ní àwọn ò ní jẹun ó sì ṣe sùúrù kò bínú wọn ní àdánwò náà nìyẹn. wàmọ̀túlẹ̀ ẹbí yìí ni ndábò ibni hi ẹlẹ́karùn òun náà ẹlẹ́kẹfà òun ni pé àdánwò tó tó bá nabi Ibrahim onípọ́lọ́ ọba tó fún ó dánwò ìpè kó du àwọn ọmọ rẹ̀ kó du ọmọ rẹ̀ gbàtọ́mọ yẹn dàgbà walamma madha ala dhalika min Allahi kullihi wa akhlasahu lil bala gbà tó di pé ọwọ́ ṣetán láti ṣe pé òun fẹ́ lọ lè pa ọmọ òun ọlọ́run sì wá là níbi àdánwò náà tí wọ́n ní eléyìí òun náà ní ìtumọ̀ wàyídìbtàlá Ibrahim rabbuhu bikalimatin fa atammahun. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين àti ka àwọn oríṣi tafsiri márùn-ún tí alimami ibn kathir rahimahullah tí wọ́n mú wá lórí àyà yìí ẹ̀rìkì mo sọ pé bí oríṣi ọ̀rọ̀ méje náà ni alimami ibn kathir wọ́n fi tú àyà yìí so ọ̀nà ẹlẹ́kẹta ọ̀nà ẹlẹ́kẹfà ọ̀nà ni alhassan albasari rahimahullah ó ní ti ń jẹ́ àdáwò tí olúwa bá ṣe fún anabi ibrahim alayhi salam ó ní ibtalahu bilkawkabi faradiya anhu ó ní jọ́kan anabi ibrahim ló jókòó lọ́ba wókè lọ́ba rí òṣùpá gbà tó rí òṣùpá náà lọ́wọ́ sọ pé walamma ra'a kawkaban qala hadha rabbi ó ah olúwọba mi ní ẹ̀wù kìíní ṣe so lílọ ẹ tí ẹ̀mí rẹ̀ lọ síbi òṣùpáhùn àdáwò ni àmọ́ngbà tó yá ọ̀padà páàsì níbi àdáwò yẹn náà ó ní walamma afala qala inni la uhibbul afilin ó ní ah gbà tó di pé òṣùpáhùn ni ah eléyìí ọ̀gbọ̀dọ̀ jọlọ́hùn náà ni torí mọ́ngbà tí ilẹ̀ mọ́ yìí ah eléyìí sọlọ́hùn pé àdánwò àdánwò nìyẹn lẹ́yìn náà wabtuliya bi shams faradiya anhu ìgbà tó tó yá ó tún padà tún rí wò pé a àbí òun ni ọlọ́run ni obìnrin náà tó ṣe tàn tó mọ́lẹ́gbòrò ìgbà tó tó di pé òun náà wọ̀ ó ní a ọlọ́run ọba mi kọ́ lélẹ́yìí tí wọ́n ní àdáwò kejì nu lẹ́yìn náà wọ̀pútẹ́lẹ́ òbílẹ̀ hijirọ́tì gbàtọ́ ya ọlọ́run tó pa láṣẹ ipò ya kú láti ìlú rẹ̀ kọrí sí ìlú míì ìyẹn ni pé kọ́ máa lọ sí Mẹ́kà ìgbà tó lọ sí Mẹ́kà so láti ìlú rẹ̀ ìfi ìlú kalẹ̀ yányá táwọn ará ìlú làwọn fẹ́ rí mọ́ tọ́lọ́ sí ni kó kú mbẹ́ yẹn fún wọn wọ́n ní àdánwò náà lélẹ́yìí kò torí rẹ̀ kọ́ bara jẹ́ kọ́ banú jẹ́ pé ah ń wá fi àwọn mọ̀lẹ́bí mi lẹ̀ lélẹ́yìí àwọn ìyá mi àti bàbá mi ọ̀pọ̀ àwọn tí kọ́ lọ wabtila'u bilkhitan faradiya anhu bákan náà ọlọ́tún wá sọ pé ó tún lọ lè dábẹ́ o ipe ọ̀dà abẹ́ ẹni pọ́ kọlà abẹ́ ana Ibrahim kó sì wá ọ̀nà ó tún ṣe bẹ́ẹ̀ náà lẹ́yìn tó ti dàgbà wabtila'u bi ibnihi faradiya anhu ìgbà tó yá olùwọ́bá tó dá anabi Ibrahim wò bi ibnihi látara pé ọlọ́run ní kó pa ọmọ rẹ̀ ní kó du fóun ó sì yọnu sí i wọ́n ní gbogbo eléyìí òun náà ni etí ń jẹ́ wàyídìbtala ibrahim rabbuhu bikelmatin fatamahun ọ̀rọ̀ ẹlẹ́kẹ̀jì láti ọ̀dọ̀ mujahid náà ni ọgbà eléyìí wá ó ní ìtumọ̀ wàyídìbtala ibrahim rabbuhu ó ní qala Allahu li Ibrahim ó ní olúwa bá sọ fún Ibrahim ipe inni mubtalika bi amrin mo fẹ́ dán wò pẹ̀lú àwọn nǹkan kan fama huwa kí ni nǹkan náà ipe sọ ma nǹkan anabi Ibrahim wa ni taj'aluni linnasi imaman sofẹ simi ni aṣíwájú fáwọn èèyàn naam bẹ́ẹ̀ ni tí wọ́n fẹ́ so wọ́n ní eléyìí òun náà ní àdánwò tí olúwa fún anabi ibrahim ìgbà tó lọ́wọ́ wá ní mo fẹ́ sọ ládàá ẹni aṣáájú tán wọ́n ní wa min duriyati ìyẹn ni pé mo fẹ́ kí ìjà aṣáájú yìí kó tó máa ṣẹlẹ̀ sí àwọn àrọ́mọdọ́mọ mi náà ọlọ́wọ́dà ló ń pè la yanalu ahdi zalimin ẹni tó bá ti jẹ́ alábòsí kò lè rí àdánwò mi ẹ̀yẹ ni pé ipò ẹ̀yẹ àdéhùn èmi ọlọ́run ọba kò ní dọ́dún tọ̀ ẹni pé àdéhùn ìjẹ́ aṣáájú yìí tí mo ṣe fún wọn anabi Ibrahim ni kò lè di ọ̀dọ̀ wọn. qal anabi Ibrahim tún bí ọlọ́run pé taj'alul bayta mathabatan linnas ilé kàábà yìí wọ́n lọ́n fẹ́ sọ ọ́ tí àwọn èèyàn tó ti wá máa gbalada tó ti wá máa ṣẹ̀sìn qala na'am olúwa ní bẹ́ẹ̀ náà ni n tí mo fẹ́ kí o ṣe náà nìyẹn kó lọ pe àwọn èèyàn qala wa amnan wọ́n fẹ́ sọ bẹ́ẹ̀ di ààyè fọkànbalẹ̀ qala na'am olúwa ní bẹ́ẹ̀ ni qala wa taj'aluna muslimina lak wa min dhurriyyatina ummatan muslimatan ó ní wọ́n lọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ ṣe wá ní ẹni tí ó nígbàgbọ́ fún wọn lọ́n tí ó jùpájù ṣẹlẹ̀ fún ọ àti gbogbo àwọn mọ̀lẹ́bí wa tó sì ṣe gbogbo wa ní mùsùlùmí tá a gbà fún ọlọ́run kọ́lá náà olúwa níbẹ̀ ni qal uzọkẹ wa tarzuqu ahlahu min athamarat man amana billah minhum billah sí ọlọ́run ọfẹ́ fún àwọn tí wọ́n bá jẹ́ mùmínì ní ìjẹ̀mú ìrọ̀rùn olúwa ní náà bẹ́ẹ̀ ni so Qatada aw Mujahid òun ní ìtumọ̀ aya wa idibtala Ibrahim rabbuhu bi kalimatin fa atammahun so ẹ jẹ́ ká padà ká wá fi ara balẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká wá fi wo àwọn ìtumọ̀ tí arílọ́tọ̀dọ̀ abdullahi ibn abbas àti àwọn ìmí nínú àwọn ọmọ kíw rẹ̀ abdullahi ibn abbas ó ní olùwàbádà anabi ibrahim wò bilmanasik pẹ̀lú iṣẹ́ hajj eléyìí túmọ̀ sí pé ẹni tó bá ṣe fẹ́ ṣe iṣẹ́ hajj àṣẹ ìtẹ̀lé ìlànà anabi ibrahim ni sọbákaná àṣẹ àdánwò ọlọ́wọ́n ọba náà ni iṣẹ́ hajj ṣíṣe ẹni tó bá ṣe lọ rí yóò mọ̀ pé olúwa ọba subhanahu wa ta'ala iṣẹ́ tó lágbára náà ló gbé kọ́ àwọn èèyàn lọ́rùn torí pé bí èrò ṣe pọ̀ tó tí wọ́dùwọ̀dù wà oríṣiríṣi ìran oríṣiríṣi èdè oríṣiríṣi àwọ̀ olùwàwọ́ ni wàlà rafatha wàlà fusuqa wàlà jìdáàlà fil hajj olùwà ni ìfẹ́ onípo rẹ nìkan tó fáìn kẹ́mi rẹ̀ mọ̀ á rò pé ah àbí ń bẹ́ ni àbí ń fẹ́ ni yìí ni àbí kí n dọ́gbọ́n súnmọ́ ni kí n máa fara kí n máa fara kín wàlà rafatha olùwà ni ẹ gbọ́dọ̀ ṣe yẹn wàlà jìdáàlà kọ́dọ̀ ẹ gbọ́dọ̀ jiyàn ẹnìkan sọ̀rọ̀ kẹlẹ́gbẹ́ kan kọ̀tí ọlọ́run ọgbọ́dọ̀ bá jiyàn wọlé fusuk ìwà pòkì ọgbọ́dọ̀ wú síyàn tó gbogbo nǹkan yìí n tó ṣe pé àdánwò ọlọ́run ọba ni tí ẹ bá ń ṣe lọ́wọ́ tí ẹ bá ń ṣe hajj lọ́wọ́ so gbogbo àwọn nǹkan yẹn lọ́wọ́ bá pa anabi Ibrahim láṣẹ ó sì mú un so òun ni pé kọ́lá ìwọ ẹ̀ wo kíkó owó nírú àsìkò yìí owó tó yẹ kó tí yóò kó lọ sí hajj sulayi náà kẹtẹ wàá sọ àwọn ọjọ́ tó bá ń jẹ́ ọjọ́ àròfá tí òun lè mú lọ gbáà bákan náà ní ọjọ́ jíju òkò jamra ọjọ́ jamra tó pé ìró pọ̀ lọ gbáà tó pẹ́ lómi ń jọ̀hún yóò fẹ́ lè mọ̀ ní a ah, tí n bá ti bọ́ ń yìí ètò wáyà yìí ma sùtẹ́ mọ̀ gbọ́lẹ́ náà ọ̀yẹ̀ tó mọ̀ yí báyìí ní ìjọ jamra ọ̀hún so gbogbo àwọn nǹkan wọ̀nyí àdáwò tí ọlọ́wọ́n bá fi síbi iṣẹ́ hajj ṣíṣe ni látara pé kí ni kéèyàn bá lè rí àwọn ńláńlá tí ń bẹ níbi hajj torí ànábì sọ̀sọ́làm ní pé ẹni tó bá ṣe hajj tó pé ń tọ̀ ń ó ṣe hajj tó jẹ́ hajjan mabrura walaysa ba'dahu illa ẹni raja'a kama ka yawmin waladatu ummuhu ẹni yẹn tó bá ti di pé èèyàn ṣe hajj tí ó jẹ́ hajj mabrur ẹnìyàn yóò dé tó bá da pàdé padà sílé rẹ̀ ara rẹ̀ ọ̀ ma bí ẹni pé wọ́n jọ tán bí tí ò ní ẹ̀ṣẹ̀ kankan lọ́rùn ẹ jẹ́ ká tó wo ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ẹni pé wọ́n bá pa anabi Ibrahim láṣẹ pẹ̀lú at bí kò mọ́ra kò máa ṣe ìmọ́tótó so ìmọ́tótó inú ìlànà anabi Ibrahim ni tó ṣe pé àwa mùsùlùmí a sì gbọ́dọ̀ máa tẹ̀lé mùsùlùmí yìí ọ̀gùn mùsùlùmí máa ń rìn dọ̀tí káàkiri kọ́dà bí aṣọ rẹ̀ ọ̀bá ṣe aṣọ tó jẹ́ aṣọ gidi kò gbọ́dọ̀ dọ̀tí ọ̀tọ̀ ni kéèyàn wọṣọ gidi ọ̀tọ̀ ni kéèyàn má máa dọ̀tí ẹlòmíì lè máa wọṣọ gidi yóò sì dọ̀tí sòkòrò àbí èyí ṣaṣọ gidi lè yẹn bá wọn bí ìṣàwọn tó wọn lè yẹn wọ ntọ́lọ́n ṣáni lọ́dọ̀ wa ni pé kí aṣọ yẹn kó jẹ́ aṣọ tó ma olùwọ́ bá pa láṣẹ kí ni tó lọ́nba pálásẹ tọkọ anabi ibrahim lásẹ kọ́sù sàríbì ọlọ́ni anabi ibrahim máa mú irun imú rẹ wálẹ̀ ẹni pé kéèyàn máa gé irun mú ẹni tó irun mú kọ́ máa gé àbí kéèyàn máa fa kò sí tí ọba mu nínú méjèèjì bákan náà wọlé mọ̀bùmọ̀bọ̀ kéèyàn máa yọnu ẹni pé kéèyàn máa fífi omi yọ ẹnu lànà anabi ibrahim ni tí ọlọ́run fún àwa mùsùlùmí náà ní ti ń jẹ́ yíyọnu oníkéyìn ó bu omi sẹ́nu kéwọn wá mí jìkìjìkìjìkìjìkì kéwọn wọn fọwọ́ gbó kò sí fọwọ́ gbó níbi yíyọnu sọbákan istinshaq fífi omi sí mú fífi jáde padà yẹn ni pé ìmọ́tótó ẹnu àti ìmọ́tótó imú ìlànà Ànábì Ibrahim ni bákan náà wọ́n siwak kéwọn tó wá rún pákó náà ìlànà Ànábì Ibrahim ni wà fárkìrà kí tó máa ya orí yàn kí wọ́n máa rí kolokolo mọ́yàn lérí sọ ara tó ń jẹ́ ìlànà nàbẹ́ Ibrahim láfiri pé ìmọ́tótó kọ́ra nàbẹ́ sọ̀rọ̀ sọ́lá sọ pé àtọ̀hárọ̀tú ṣàtúrúl ìmán anábìnrinṣẹ́ rí ìmọ́tótó nínú ẹ̀sìn ìmọ́tótó ìpín kan ní o nínú ẹ̀sìn bẹ́ẹ̀ ṣe rí yẹn sunan ni pé kì í ṣe nǹkan tí Islam fi ọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ mú mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó mọ́tótó kọ́ra anabi sallallahu alayhi sallam ṣàlàyé ọ̀rọ̀ ìmọ́tótó ipe bí èèyàn bá ṣe ń mọ́ ní ara gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀mí ń tọ̀hún yóò ṣe máa mọ́ anabi sallallahu alayhi sallam oníṣẹ́ rí àlọ́ látẹ̀mọ̀ ń ṣe yẹn ó dà gẹ́gẹ́ bíi pé kẹ́nìkọ̀ọ̀kan yín kó ní odò níwájú ilé rẹ̀ kọ́ wa kó sínú odò yẹn lẹ́ẹ̀márùn kọ́ wọ́ máa ṣẹ́kù sára àyàn nídọ̀tí ǹjẹ́ dọ̀tí lè wà lára rẹ̀ àwọn sọ̀rọ̀ ní rárá anábì ní kadhalika khamsu salawat anábì ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní irun márùn-ún tẹ̀ mọ́ rí òun tó pé ṣàlùwàlá tẹ́ ẹ bá ti ń ṣàlùwàlá gbogbo tí ń jẹ́ ìdọ̀tí ẹ̀ṣẹ̀ kódà yóò máa jáde kódà láti di àárín ọmọ kàáyín ìtì ń bẹ níbi ọmọ kàá gbogbo olóyún ní kí àwọn ẹ̀ṣẹ̀ yẹn kó máa jáde bọ́ta so eléyìí ni ìlànà anábì Ibrahim tí olùwọ́ fún àwa mùsùlùmí náà ṣùgbọ́n kan náà nínú àwọn tó lọ́wọ́ bá tó fi pa anabi sallallahu alaihi wasallam láṣẹ ní anabi ibrahim tó sì ní káàánú ọmọ ṣe òun náà ni yẹni xelkola caana ìmọ̀ fa ìrún abíyá àìrún abẹ́ fífa gígé kí ìdọ̀tí má máa dúró síbẹ̀ ìlànà anabi ibrahim ni tó ṣe pé ọlọ́run sì sọ pé kí àwa mùsùlùmí náà káwa náà ká tọpa rẹ̀ anabi sallallahu alaihi wasallam náà sọ so láti rí gbọ́ ike àṣe shar'u man qablana shar'un lana idha athbathahu shar'una òfin àwọn tó bá ṣáwájú náà ànábì ọlọ́run ọba òfin tiwa ni yóò máa jẹ́ òfin fáwa náà nígbà tí kí ni tí òfin wa tó bá ní òun farama kì í ṣe sẹ̀ríà sẹ̀ríà máa ń kọ́ bú lànà sẹ̀ríà tán lànà ah, ah. ìsọkúsọ nù shar'u man qablana òfin àwọn tó jẹ́ ànábì ọlọ́run tí wọ́n ṣáwájú àlèhùnmọ̀ yìí yóò máa jẹ́ òfin tiwa náà tá a máa lò tí òfin wa bá gbà wọlé ẹ̀rú eléyìí nìsín ànábì Ibrahim aleyhi salam òun ni ọlọ́run ọba pa àwọn àṣẹ yìí fún ìpè lára tí mo fẹ́ kó lọ lè ṣe òní pé irun abẹ́ lọ lè fa géèkù méjì kí dọ̀tí kankan kọ́ ọmọ dúró síbẹ̀ torí ẹ̀ wò ó ṣe wù kó bó ṣe wà ní ara èyí ò wọ ṣòkòtò ẹlòmí ọ̀wọ́ pint kọ̀ wá sí ti ń jẹ́ ooru yóò mú yàn àwọn ti ń jẹ́ ìdọ̀tí yóò wà níbẹ̀ so ọwọ́ ni wa ni wà nábì Ibrahim irun tó wà ń bẹ̀ ń kí ìdọ̀tí máa wà níbẹ̀ lọ́ọ̀lì máa mú kúrò níbẹ̀ anabi sallallahu alayhi wa sallam òun náà sì tó fi rinlẹ̀ fáwọn anabi káwọn náà ká máa ṣe bẹ́ẹ̀ ìlànà anabi Ibrahim ni ṣùgbọ́n kan náà nínú nǹkan tí olúwa bá tó pa anabi ibrahim láṣẹ òun náà ni notful ibt tútù irun abíyá notful ibt notful ibt tútù irun abíyá irun abíyá ẹlòmíì tẹ́ bá rí bí ó ṣe kún sábíyá rẹ̀ ṣìkìtì tẹ́ bá kọjá lẹ́gbẹ̀ẹ́ báyìí òórùn ni yóò wọ́n arùn fún gbogbo abẹ́ aṣọ ẹlòmíì ẹ̀rí gbogbo aṣọ bí abẹ́ apá gbogbo ẹ̀ yóò wá dá dúdú yóò wá ṣe kẹlẹ́bọ̀ gbúrú léyìí islam ọ̀ràn wa islam fẹ́ ká mọ̀ já ẹ̀rùn abíyá yẹn ẹni tí o bá lè já tó a pé kí ni ṣèfín pàwọ́dà lè yẹn bá lè lò kí o lò tí o fi já irun yẹn kú níbẹ̀ so léyìí anabi sallallahu alayhi wa sallam òun náà pa wa àlehùmọ̀ yìí láṣẹ kí ara ń ta gbọdọ̀ máa ṣe léyìí wọlé kìtàn ọlọ́run tó pa anabi Ibrahim láṣẹ anabi Ibrahim ti dàgbà ó ti di géńdé ọlọ́run wáyé tọ̀ ntí mo fẹ́ kó ṣe ni pé abẹ́rẹ́ adọ̀dọ́ ọlọ́run ni ó yá lọ lè wá ọ̀nà tó fi gé kú mẹ́ sọ ó sì lọ lè ṣe bẹ́ẹ̀ sọ náà ni ìlànà mùsùlùmí ìlànà anabi ibrahim tí anabi sallallahu alaihi wasallam náà fi rinlẹ̀ fún wa òun náà ni dídá abẹ́ kíkọlà fún ọkùnrin kódà eléyìí yẹnì sunna wàjibà ni dípẹ́ dandan ni ìyẹn gbọ́dọ̀ kan ní kílódé kó ló bímọ á ní oníkọlà fún kó ní èmi oníkọlà fún o ah ìyẹn fẹ́ sẹ́lọ̀n torí anabi sallallahu alaihi wasallam ń pàṣẹ rẹ̀ gẹ́gẹ́ bọ́lọ̀ ń ṣe pàṣẹ rẹ̀ fún anabi ibrahim amẹ́tutù obìnrin khitan kíkọlà obìnrin ń bẹ nínú ìlànà anabi sallallahu alaihi wasallam kakọlà abẹ́fóbìnrin náà torí arábìnrin kan bẹ ní ayé anabi sallallahu alaihi wasallam ìmọ̀ ń kọlà fún àwọn obìnrin bàtí anabi wa ń gbọ́ nípa rẹ̀ anabi ò ní ẹ sọ fún mi kó stop rẹ anabi kan ní ẹ lọ sọ fún ipe kọkànrọ a máa gé ní òkè ìfọdì ipe kọrọ a máa gé ní òkè wọlé àtẹn hẹkì kọ máa gbẹ wọlé lẹ òkè ní kọrọ agé díẹ̀ kọ máa gbẹ wọlé sọnà ni káwọn kan jáde lónìí káwọn ní ẹ má dábẹ obìnrin má kódà kọbaamu kẹ má dábẹ obìnrin a eléyìí ó tako sunna anabi sallallahu alayhi wa sallam ẹnu tó yàn kàn ṣe ni pé kéèyàn wá ẹni tó máa ṣe tí ó máa ṣe tí o sì pé bóyá yóò wá ṣe ní ìṣe tí anabi sallallahu alaihi wasallam ní kí wọ́n máa ṣe nílẹ̀ lárúbáwá wọ́n máa ń pe àwọn kìtánù kẹ́ni kìtánù fìràáyóní wọ́n ní pé wọ́n ṣe kìtánù fún obìnrin wọ́n wá gé gbogbo ntí ń bẹ ní bí tá máa ń gé òun ó gé lọlẹ̀ yányá sọ̀rọ̀ eléyìí àwọn afáàní kọ̀ bá mu wọ́n máa ní kí ló wọn ni kóbìnrin máa ní ṣáwá bí kọ́ ma jẹ́ pé yọ́ ma ní sexual urge púpọ̀ jù ní là fi ń ṣe bẹ́ẹ̀ sọlẹ̀ yìí kò da rárá islam ò fi ara mọ́ sọlẹ̀ tí islam fara mọ́ òun náà ní kí n ra gé ní òkè ká má gbẹ wọlé ibi náà látún ti rí ìwà níwọ̀ntúnwọ̀nsì wasatiyatul islam pé islam máa ń wà ní wọ̀ntúnwọ̀nsì ni islam ò ní ṣàṣejù kò sì ní ṣe àìṣe ètò níbi gbogbo nǹkan bí islam ṣe rí nù olúwa ni wàjà wa kadhalika ja'alnakum ummatan wasata àṣeyí ní àlèhùnmá tó ṣe pé yọmọ wà ní wọn tó wọn sì tí ó dúró dédé tí ò ní fi kọjá là tó sì ní sáì débi tí ọlọ́wọ́n bá ní kí kó dé. náà bákan náà nínú àwọn nǹkan tí olúwa bá fi ṣe ìdánwò fún anabi ibrahim alayhi salam òun náà ni pé olúwa bá pa láṣẹ bi amri bi mufaraqati mushrikin olùwọ́ bá ní dandan tọ́ ibi tó bọ́rọ̀ àwọn ẹlẹ́bọ̀dé yìí ibi tó bá dé yìí ọwọ́ tó gẹ́ pàwọn tì jìnnà sí wọn pàwọn tì yẹn yán má bá wọn ṣe lẹ́yìn pé ó ń pè wọ́n tó ń pè wọ́n sí tọ́lọ́hún àmọ́ pé kẹjọ́ wa máa ṣe papọ̀ kò sí ti ń jẹ́ báwọn eléyìí náà nìsín anabi sallallahu alaihi wasallam ntòun náà gbé wa náà nù ipe àwọn tó bá ti jẹ́ ẹlẹ́bọ̀ọ́ tí ń ṣẹbọ yóò gbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn ọ gbọ́dọ̀ máa bá wọn papọ̀ olùwọ́bá ni la tajidu qawman nínú alukur'an la tajidu qawman yu'minuna billah yu'aduna man haada Allaha wa rasulahu olùwà ni ẹ lè rí ẹnìkan ẹni pé àgbọ̀dọ̀ rẹ nìkan tó bá ń sọ pé òun nígbàgbọ́ yuhibbuna man haada Allah wa fẹ́ràn ẹni tí ń takò òfin ọlọ́wọ́n ọba kó fẹ́ràn ní ti ń takò fi ọlọ́run walau kana aba'ahum wa abna'ahum wa ikhwanahum wa ashiratahum kódà kọjá kí bàbá wọn ni nínú ìbá ń takò fi ọlọ́run wọn gbọdọ̀ wọn ní fẹ́ràn rẹ̀ ẹni tí ìgbàgbọ́ bá ń bẹ ní inú ẹ̀mí rẹ̀ sọ́mọ́kànnì tí ìgbàgbọ́ bá ń bẹ nínú ẹ̀mí rẹ̀ bọ́ ìyá rẹ̀ bá ní ń yapa ọ̀ṣẹ́ ọlọ́run inú rẹ̀ ò ní dùn so ní tí ọmọ wa ni pípọ̀ lẹ́ni yóò ṣe kú nínú nǹkan yìí ọlọ́run sọ fẹ́ fún anabi Ibrahim ipe káì má ba àwọn ènìyàn yìí ṣe má kún kálukọ́ máa bẹ ní ìbẹ̀rẹ̀ sunna ló ní pé wabada baynana wa baynakumul adawatu wal baghdha hatta tu'minu billahi wahda so ńláàrin mi àti yín báyìí ọ̀tá bẹ̀rẹ̀ kálukọ́ máa bẹ́ ń bẹ̀rẹ̀ ìkórìíra ní bẹ̀rẹ̀ láàrin ara wa ó dìgbà tẹ́ bá tó ní ìgbàgbọ́ tẹ́bá gba ìgbàgbọ́ tẹ́bá kò nínú ẹbọ yìí ẹ̀hẹ́n èmi àti àlejò ṣe nígbà wọn àdánwò nínú nǹkan báyẹn anabi ibrahim ó sì ṣàfaradà rẹ̀ so nínú àdánwò tọ́lọ́ tó ṣe fún anabi ibrahim ó ní pé fira anamrud tó jẹ́ ọba tó burú tó ya ìyàkúyà olúwa ń bá ń pèrè lọ́lọ́run lọ́sọ̀rọ̀ wíkì sọ́lọ́run anabi ibrahim sì lọlé bá ṣùgbọ́n tó wáyà lọ́wọ́ pètè oríṣiríṣi wọn ò pe tó kú mẹ́ni kú ọmọ yìí òní gbọ́rọ̀ ìyá lọ́wọ́ kúta fi jẹ́ ọba yìí so eléyìí náà irú ẹ̀nà ṣẹlẹ̀ sí anabi sallallahu alayhi wa sallam kọ́dọ̀ ṣẹlẹ̀ sáwọn sọ̀hábà anabi ìdíyàjẹ tó ní agbára ìyá oríṣiríṣi abdullahi ibn mas'ud lẹ́yìn ìgbà tí ó gba islam lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam tó nínú àwọn àkọ́kọ́ ni abdullahi ibn mas'ud ẹni ń bẹnu sí ọ̀rọ̀ alẹ́ mìnìbàlá ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó ní Abdullahi bin Mas'ud ó jẹ́ ẹ̀dá kan tó ṣe pé èèyàn tó rí yánwúyánwú kọ́gá kò sí lára yẹni pé ó jẹ́ni tó kúrú ó tún wá jẹ́ni tí tí ara rẹ̀ ò tí ò tí ò sanra kò kí kò sí kankan ó rí tẹ́rẹ́ èèyàn kúrú sì tún ni wọ́n ní ìjọ kan ní Abu Jahal ìwọ̀n ń bọ̀ wá bó ṣe ń bọ̀ lọ́kà pàdé ara wọn ni pẹ̀lú Abdullahi bin Mas'ud Abu Jahl sì ni òun sì jẹ́ nìkan tó ṣe kìdì gbàá tó tóbi gbangba kódà wọ́n ròyìn rẹ̀ nínú siyara alaminubala ń pé njọ́ tí wọ́n pa kalẹ̀ Abdullahi bin Mas'ud kò lè dá eré rẹ̀ gbé lásán kí eré rẹ̀ ṣe jàǹjàǹ so kò lè ráyè rẹ̀ múfù ní wọ̀tọ́ lọ́hùn rè kò lè dé rí òun múfù wọ́n ní bó ṣe rárá abdullahi abdullahi sọ́kò dì mí gbàdúrà pàdé nù mo tẹ̀ra mú ni ìwọ náà kọ́ yìí wọ́n mi tì ọ́ wọ́n náà ti gba islam oníbẹ̀ ni oní ọ̀jẹ̀ ọ̀kan ra mú kìbí kí ọ̀kan hangi hàn lọ́rùn báyìí kí oníbi ẹ̀ka tọ̀ lọ lọ́ba gbàmú so ọwọ́ nana gbàtọ́ yà wà mú ọwọ́ rẹ̀ wọ́n á fi èso sí ọkàn márùn gírí wọ́n tún mọ́ wọn rẹ̀ kejì ọkàn márùn gírí wọ́n so tóun ti bẹ́ẹ̀ náà Abdullahi ibn Mas'ud ó ṣe sùúrù kò tó rẹ̀ pé ah ọ̀gbọ́ ìyá yìí pọ̀ ìní ṣe Islam yìí máa ẹlòmíì lásán ariwo lásán náà ni wọ́n ti pariwo lẹ́nu mọ̀lẹ́bí hey tó ṣe yọ̀dá o ìdíkàkàkà ah ìwà sunmi báyìí o sunba yẹn wọn máa pariwo yẹn káàkiri ìní ṣe sunna yìí mọ yọba já kìsùkùtò yọba já kìsùkùtò wálẹ̀ padà a gbàtẹ́ pé kúkú ń ka tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni sọ àbí pé ń lọ ní òkè ẹlòmíì máa ń tẹ́lẹ̀ ara rẹ̀ jẹ ẹ dàkún kí wọn máa lọ sókòtò ẹ a ń tẹ́lẹ̀ ara rẹ̀ jẹ nù kí ló lè gé lọ́lé tó bá ti tó bá ti yí ọpọlọ wọn fẹ́ nǹkan wọn ni tulatula là ń fọ́jú àbí kíní kan Yorùbá máa ń wí kumakuma ẹ̀hẹ́n tọ̀ wọ́n ní kumakuma náà là fọ́jú wọ́n ní ojú afọ́ fọ́tán wàhálà ni máa ń dálẹ̀ wàhálà ni máa ń dálẹ̀ gbà tójú fọ́ tójú kan wọ́n sùn sùn báyìí táwọn kan bá ń rẹ́rìn lẹ́gbẹ́ kan ò ní máa ń tán rẹ́rìn sí àbẹ́mi náà fi ń rẹ́rìn ni wọ́n sì kọ́ fi ń rẹ́rìn àwọn ṣe àwọn rẹ́rìn tiwọn ni toró ò rí wọn láàrin tán tàmọ́ tójú bá fọ́yán yán báyìí rẹ́rìn ò ní mà so bẹ́ẹ̀ ni gbogbo tí yẹn bá fẹ́ so wàhálà ni máa ń dálẹ̀ sọ àwọn tí mo ti lọ gan ni pé gbogbo àwọn wàhálà tí yẹn lè wò kéèyàn rí so yẹn gbọ́dọ̀ farabalẹ̀ kéèyàn ó jòkó jẹ njọkànlẹ anabi sọlọ sọlá mu jòkó níbi ara kàába ọfẹyìntì báwọn sọ àbáyé ṣe kó dénú wọn kóra wọn dé wọn ni ah anabi wàhálà yìí wá sú wa ah wàhálà yìí pọ̀ nínú mọ̀lẹ́bí nínú àwùjọ nínú ìlú wàhálà yìí pọ̀ sẹ́ni tí mo fi sọ léyìí wàhálà yìí káfílẹ̀ mọ̀ wípé sunna nabi sallallahu alayhi wa sallam lórílẹ̀ ayé iná ni amẹ́ni tí ó bá dúdú dúdú wọ́n sì wà nídìí òdodo òun náà ni wọ́n ní kó ń bẹ̀ ìfúnlẹ̀ mọ́ yìí pọ̀ wọ́n á kébà nabi sallallahu alayhi wa sallam anabi ni ẹ ṣe sùúrù kí ló dé báyìí àwọn kan ti ṣáwájú yín tó ṣe pé àwọn èèyàn mú wọn lórí pé wọ́n ń ṣẹ̀sìn yad'u ala ahnakihim al-minsha wọ́n gbé ayùn sọ wọn gbélé wọn lérí wọn wà ní sọfẹ́ máa sin lọ́hùn wọn ní ìsìn lọ́hùn wọn máa sin lọ́hùn wọn ní ìsìn lọ́hùn wọn ni wọn sì máa yùn wọn yùn wọn yùn wọn láti rí títí fá wọn sì pín wọn sí méjì wọn ò sì ní sọ pé àwọn ò sin lọ́hùn mọ́ anabi sọ pé irú àdánwò sírú eléyìí ti bẹ́yìn ah wọn ni eléyìí ọba wa o nínú kálukú bá tó kára sá sọ pé ọ ah ajẹ́ pé adúgbò ẹ̀fọ́ lọ́hùn ǹjẹ́ nínú péyàn ń ṣe súnà nílùú yìí tá náà ti mú rí tẹ gbọ́ pé wọ́n á mú wá kan ọ̀rẹ́ mẹ́sàn wọ́n á kan léṣo mọ́wọ́ ọlọ́pàá ni ó gbóhùn tọ̀ ń tọ̀ wọ́n kù sí yóò kù sí kinní ní sí prison ni tẹ́lẹ̀ kẹ́ bá dánrú ẹ̀ wò pé ẹ kan léṣo kọ́dọ̀ ẹ̀ nà lásán ẹ̀ nà ọ́ sàlàyé tó bá mú ọ̀nà ọ̀rọ̀ òde tọ́lọ́pàá ni àjọ kóra wá sí kóòtù gbáà so torí pé kíni ayé ti lájú ẹnìkan ò lè rẹ́ nìkan jẹ́ ọlọ́run ti àtúntò ṣe ó sànú fún wa anílọ́yà anú alùsùnà anílọ́yà ọpọlọ rẹkẹtẹ tán sì ṣe tán ẹ̀bà ogun tí ọmọ ni ọlọ́run ṣe fún wa ẹjọ́ kó gbogbo eléyìí náà sì ni wallahi nasrun min Allah subhanahu wa ta'ala ìrànwọ́ ọlọ́run ọba ni àánú látọ̀dọ̀ ọlọ́run ọba so àmọ́tòun ti bẹ́ẹ̀ náà ìyẹn ò túmọ̀ sí pé èèyàn ò ní rí mọ̀dọ́yà kọ̀ ìfúnpinpinpin ìfúnlẹ̀mọ́ni ìdìtẹ̀mọ́ni yìí ò túmọ̀ sí pé ò ní rí àwọn ẹ̀kọ́ tako lára nabi Ibrahim alayhi salam ni ìfúnlẹ̀mọ́ yẹn débi pé wọ́n á wò pé iná ló kù táwa dá báyìí ó mi pé àwọn tí wọn kì í ṣe mùsùlùmí tí wọ́n ń gbé ọ̀tá ti àwọn tí wọ́n fẹ́ ṣẹ̀sìn ọlọ́run ọba wọ́n ní agbára ní agbára pé pé á iná fún ọ everybody ó sì mọ̀ wọ́n wọ́n dáná wọ́n sì ń ju àwọn èèyàn síbẹ̀ wọ́n wá ju anabi Ibrahim síbẹ̀ ọlọ́wọ́n ni nǹkan kò ní í ṣe ọ́ kulna ya naru kuni bardan pé wọ́n náà di tútù tútù wá ní tútù tó ní nílá ni wa salaman ala Ibrahim kọ́mọ jẹ́ ìtútù ọ̀la ìtútù gbádùn fún anabi Ibrahim sọ náà ni gbogbo ayẹyẹ ìkọ́ṣe ìbẹ̀lára anabi ibrahim fún wa tí anabi sallallahu alayhi wa sallam tó fi kọ́ àwa náà ní ẹ̀kọ́ ìpè bí ẹ̀sìn ọlọ́wọ́n ọba bí ṣe máa ń lórílẹ̀ ayé nìyí wọn náà ni kéèyàn tẹríba fún ọlọ́wọ́n ọba kéèyàn gbọ́rọ̀ sọlọ́wọ́n ọba lẹ́nu ẹ̀rí pọ́ ọlọ́wọ́n ọba sọ fún pé walamma qala lahu rabbu aslim qala aslamtu wajhi wa ajlamtu li rabbil alamin ọlọ́run ní ọyà jùpájùṣẹ́lẹ̀ fún àṣẹ ìmì ọlọ́run Ibrahim bọ́lọ́run ṣe sọ́nù náà ni a ah, mo jùpájùṣẹ́lẹ̀ bí ó kálukú wa náà ṣe gbọdọ̀ rí ni níbi òfin ọlọ́run ọba òfin ọlọ́run tá a bá ń gbọ́ ọlọ́run ni ẹ ṣe báyìí sunna nabi lélẹ́yìí ní tó dáa fún mùsùlùmí náà ni pé kó tètè máa jùpájùṣẹ́lẹ̀ fún ọlọ́run ọba kó ba lè jẹ́ pé yóò rí anabi sallallahu alaihi wasallam tó jogún anabi Ibrahim alayhi salam gbogbo eléyìí náà ni ti Olúwa bá fẹ́ lọ́dọ̀ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ká ní sùúrù ká ní àfaradà ẹ̀rí pé kò tiẹ̀ sí ní tó jọba yìí nínú eléyìí ẹ jẹ́ kí tó padà wáyé sálẹ̀ díẹ̀ lẹ́yìn táwọn sàhábà àwọn tàbíùn àwọn àyínmá sálẹ̀f ẹ wo imam ahmed bin ambal bíbí àtàkà àtúrọ́lùmí lè mọ ní gbogbo àwọn tó fi wéra wọn yìí àwọn kèfèrí àti àwọn mùsùlùmí ni imaamu ahmed imaamu ahlu sunnati wal jamaa nti islamu gbé wa látọjú ayé anabi sallallahu alayhi wa sallam ìgbà tó di àsìkò jaamu bin safwan ó gbé àwọn akéda pé alukur'an makhluk ikú alukur'an ẹ̀dá ọlọ́wọ́n bá ní ó wá gba ìlú kankan kan ó gba gbogbo ìlú yẹn so ntí ó wá látọ̀dọ̀ ọlọ́run ntó wá látọ̀dọ̀ ọlọ́run ó wá tẹríba ni wọ́n ń dún fífín fífín fífín irọ́ ni wọ́n ń dó ni wọ́n ń ró gbàm gbàm gbàm gbàm gbàm irọ́ àwọn jahmiya tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ alukur'an wọ́n ni makhluk ẹ̀dá ọlọ́run ni gbóǹkalu pèsè wọn kọ́ ǹkaluku káàkiri gbogbo lékewù nù ah mọ́mọ́ amadu wa rí pélé ìtakùn tó wù mọ́ mọ́mọ́ ahmed ló wá dìde ni wọ́n ègèsì rẹ̀ ni wọ́n ń takò ẹ̀ wá wò ọ̀rọ̀ yẹn wá débi pé ó lágbára dọ́dọ̀ pé ọba ìlú nígbà òun gan gba ìròrí yẹn lọ́dọ̀ àwọn àfa ipe gbogbo ẹni tó bá ti wá ń sọ nǹkan míì tó yàtọ̀ sí ntẹ́yìn ń sọ yìí ìyà náà ni wọ́n máa jẹ àdánwò ni wọ́n máa kàn lọ́dọ̀ ìjọba wọ́n wá di àwọn wàhálà oríṣiríṣi tí wọ́n ń kó bá nàbí àti ń kó bá imaamu ahmed tó ń ti bẹ́ẹ̀ ní muhammadu ṣe sùúrù ó ṣàfaradà ó dún lérí tí ń jẹ́ sunna nabi sallallahu alayhi wa sallam ìgbà tó yá sunna padà ṣe kíni sunna borí mọ́mọ́ ahmed borí wọn gbogbo àwọn tó wọn bẹ lórí ìbàjẹ́ wọn tẹríba padà fún imaamu ahmed látara pé lórí òdodo àti sùúrù àti ìdúró sísinsinsin sùlẹ́yìn náà ni táwọn oníbẹ̀dẹ́ à àjọ wà nínú ìlú irọ́ oríṣiríṣi ìparọ́ máa ní ó yé wọn ní tí wọ́n mọ̀ pé kèé ṣàwọn la ṣe là ń ṣe tí wọ́n mọ̀ pé àwọn jẹ̀mọ́ tẹ̀kífìrí ní ń ṣe wàláyà àbúṣe máa ń ṣe nù wàláyà alùsùn náà èmi ń sọ láàárọ̀ ìpè ah, aláwùsí ni wọ́n ah, ẹnìkan ẹni ẹni tájọ wà lọ́wọ́ sọ fún mi pé torí mi ò gbọ́ kinní hùn ẹnìkan nìkan sọ fún mi ike ogbon ti. àwọn jàbàtà ń ṣe. ẹ wá ń létí ẹ pé àwọn onísúnà ní í ṣe tó kọ́ àwọn súnà gan pariwo pé ẹni yìí tó akọ́ bá dákẹ́ nìsín ni tó dákẹ́ ẹ pé ah, ara wa ni lẹ́lẹ́mọ́ ní ah, a pé tọ́ àmọ̀ kún ọ̀pọ̀ àpapọ̀ táwọn súnà gan sọ pé ń hmm, eléyìí e ṣe ara wa sẹ́ni bẹ́ẹ̀ yìí náà ti yà pẹ́ bẹ́ẹ̀ lòun náà yà pẹ́ báwọn sufi ṣe yà pẹ́ bẹ́ẹ̀ ni akida jabata náà yà pẹ́ báwọn aṣáyọrọ náà ṣe yà pẹ́ báwọn ẹnẹ múrìjì náà ṣe yà pẹ́ tí wọn sì lójú ana hadha sirati mustaqiman fattabi'uhu tí wọn sì lójú ọ̀nà ìlànà tá nàbí kalẹ̀ báwọn tẹ̀blíkì náà ṣe yà pẹ́ sẹ́kẹ̀tẹ̀ báwọn so bẹ́ẹ̀ náà ni ìlànà alùsùn náà wal jamaa wallahi ìlànà tó straight jù ni ẹ wá ń attribute rẹ̀ pé àwọn kan bẹ wọn afẹ́yàwó wọn ò ní jẹ́ kí bàbá yà bàbá yàwó wọn gbọ́ sí wọn ò ní jẹ́ kán mọ̀ wọn á shift wìláyà ẹ wo sunna sunna náà ara àwọn táwọn sọ pé àwọn sunna yìí nànú o àwọn àbùsí àbùsí tó yé yín so ẹni tí wọn ẹni tí wọn sọ fún mi wá ní à bàtí mi wá ní àbùsí náà ń ṣe ní à ẹ njọ tí wọn bá mọ̀ pé yẹn sàbùsí fún yàn níbi ìjà kóra tẹ bá ń jà tó bá ti mọ̀ pé ẹ̀yìn ní bòsí ìjọ òun ni ń jẹ́ pé wọ́n di ni wọ́n di oṣù náà nù njọ́ tí ẹ bẹ́ẹ̀ lè mọ̀ pé ah èmi àti lágbájá ń tàjọ́ ń fàyà ìní sọ ti ìní bu ti èsì tiẹ̀ mọ́ wọ́n di oṣù náà nù so òun ni pé ó gbọ́ àwọn ọ̀rọ̀ oríṣiríṣiríṣiríṣi yìí tó pẹ́ lómi yóò sáré pé yóò sáré kọlù ẹ eh, ah, ṣe ń gbọ́ rédíò ṣe ń gbọ́ rédíò kí ni kan ṣe ni mo gbọ́ ń gbọ́ ń gbọ́ kí ni ó yẹ ojú kọ́ rẹ jẹ́ àpọ̀kọ hypertension bá rẹ sẹ́yìn tí ẹ bá ti wà lérí òdodo òdodo náà ni jẹ́mìrì ọba lẹ̀ lélẹ́rí dúró lérí òdodo nǹkan ọba tiẹ̀ nìṣó sọ wàláyé tó bá yá òdodo padà fojú hàn ẹ dákun akédàjà mi yá àdàmọ́lá àwùjọ nísìnyí tí mama ahmed náà ní tó ń bẹ dàsìkò yìí mama ahmed kọ́ àmọ́ òdodo tó ti dúró tì láti jọ́ òun irọ́ parẹ́ òdodo ni wọ́n sẹ́kù lọ láéláé bẹ́ẹ̀ ni gbogbo tó ń kálukú ń gbélógun lóríṣiríṣi ìpolongo lórí rédíò lórí tẹlifíṣàn àtàkùsùn àtàk yọ padà já sí haba an mansura gbé padà kúrò àná yányán ni òdodo ni ọ̀sẹ̀ kó ariwo lásán náà ni sukọ́nà kọ́mọ́ṣẹ́ sànù fún wa. kó mu adé lórí òdodo hada wa sallallahu ala muhammadin wa ala alihi wa sahbihi wa sallam taslima naam. onímọ̀ ní asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa alaykum salaam so bó ṣe kọ́ ni. kíkẹ́ni. during the breakfast sáré. ok bó ṣe kọ́ ni. I heard advance ìpinnu when I'm eating oh. and I quickly ate my food do, do I do right or not. na n tẹ́ ni yẹn ń sọ pé tó ṣe kókó náà ni pé ṣáṣá gbọ́ ntọ́fẹ́ sọ yé ẹni yẹn ń jẹ sáré wọ́n ní òun wá ń gbọ́ tí wọ́n ń pè rún pé ṣé òun lè máa bá a lọ tó wá pé irun yẹn ó di tá mi pé irun ti àkọ́kọ́ pè ní tí alfajari ò tí ì yọ sókè nìyẹn kọ́ máa bá a lọ kó máa jẹun rẹ̀ lọ kọ́ra bó a ṣe pé irun títí pé alfajari ti fẹ́ yọ náà ni so ti bẹ̀rẹ̀ oúnjẹ oúnjẹ náà ọjà parí so tó wá jẹ parí tọ̀ kọ́ ń bá a lọ àfi tó wá yẹ pé ìwọ náà ti mọ̀ pálí fajari ti yọ lọ ìsọ̀rọ̀ afẹ́ bẹ̀rẹ̀ oúnjẹ àpá ah, ti mọ̀ pálí fajari yọ stop rẹ̀ mọ́jẹ̀má so wallahu a'lam. oníbẹ̀rẹ̀ ma hukman man akala aw shariba fi nahar ramadan amdan ma'a dhikri dalil. wọ́n ní kí ni ìdájọ́ ẹni tí ó jẹun lọ́sàn-án ramadan àbí ó máa máa ó mú mi lọ́sàn-án yẹn kó máa máa jáwé rẹ̀ dé pẹ̀lú pọ́ jẹ nǹkan ọgbọ́ ibi ń pè mí o lọ́ba gbóúnjẹ jẹ so irú eléyìí ìdájọ́ rẹ̀ náà ni pé ọ̀ṣẹ̀ ọlọ́wọ́n ọba ní ẹ̀ṣẹ̀ tó ní agbára kódà ń bẹ nú àwọn eh, sọ̀hábà tó sọ pé ẹnìyẹn tó bá fi gbogbo ọjọ́ ayé gbàwẹ̀ kò lè di ọjọ́ kan yẹn padà kò lè di ọjọ́ kan yẹn padà náà ni sheikh semi rahimahullah nù fatawa wọn ní ọ̀rọ̀ rẹ̀ yìí pé ntí bá ṣe tó bá ní penalty kí ni yẹn ó fúyẹ́ àmọ́ tó bá ní kò ní pẹnálítì tó kàn sọ pé eh, ẹ yìí le ẹ kí wọn mọ̀ pé ah kíní yẹn lágbára so ẹyọ kan náà ni ó dá padà àmọ́ kó wọn kó òun ah òun sì ń tọ́ lágbára ṣé kò sí mi wá nírú ẹni yẹn oníbùkátà sí kó túbà yẹn níbi kó ṣẹ́rí níbi irú wà báwọn kọ́mọ̀dánrú ẹ̀ wò má lẹ́yìn náà kó wá tún múra sí àwọn nàwáfíl àwẹ̀ àwọn àwẹ̀ náfìlà monday thursday monday thursday ayamulbid kó mọ̀ gbàgán torí pé kí innal hasanati yudhibna sayyi'at àwọn dáadáa téèyàn bá ṣe tó bá pọ̀ ń lọ́wọ́ fi wá sàmójúkú abúlá ńlá mi ṣe so kọ́lá àwọn onítẹ̀ bá yẹ kó máa ní kó san sixty padà náà kò di ọjọ́ kan yẹn àmọ́ kò sẹ́ẹ̀rí pé kó san sixty ọ̀hún ẹyọ kan náà ni yóò dá padà àmọ́ a ó ṣe aburú tó le ó ṣe aburú tó le so wallahu a'lam. Only is it acceptable to give child kunya as his, as his or her real name? Naam kama sọ ni Umu Atiya. So bóyá Fatima sì ló kọlẹ̀ kọ́ ẹ pé Umu Atiya nìkan náà ń pè kò sí tó burú mbẹ́. So Allahu alam. Naam. Wọ́n bẹ̀rẹ̀ ni I have a friend that used to proud with charms. Can I continue to say or respond salama with him after explanation? sẹ́ni tí ó máa ń fi oògùn lérí sórí ẹnìyẹn ìyẹn kàn nídìí kéèyàn ó kéèyàn ó ṣàlàyé fún gbogbo àwọn ọ̀nà tí ìṣàlàyé bá ṣe rọrùn sòkè ṣe pé kéèyàn ó bá ẹ̀kọ́ tìyàn náà ni ẹni tí ó ń jẹ́ ìwòsàn tí n bá a ṣe mọ́ aró ní yọ mọ́ irú ẹni yẹn ọ̀dà kí n ò ṣe bẹ́ẹ̀ fún ọ kàn dọ́dọ̀ ẹ̀ mọ́ kí ló dé àrí ọmọ ìwà mọ́ náà nìjẹ́rì ah ní ìtúrí ọmọ náà àní ìwà mọ́ kí ló dé ah gbogbo ẹ̀ ń ṣe yẹ ọ̀dà sẹ́ẹ̀ mo sọ fún yín sọ fún yín ẹ̀ gbọ́ ẹ máa bẹ́ẹ̀bẹ́ yín kí n kálukọ́ máa bẹ́ẹ̀bẹ́ rẹ̀ sòtú àwọn àpé adákùn ọ̀dà yín pàtì ẹ̀hẹ́n amẹ́ntó ní ìwà mọ́tò ní o ntẹ ọlọ́run níjọ́ da fún ọmọ wa mọ́tò mi ò tiẹ̀ fẹ́ rí ọmọ tẹ̀tẹ́lẹ̀ náà sòtú pé aburú tó wá gbà ní àyè sí i sùúrù ẹni yẹn wọ́n ní kéèyàn máa fi kalẹ̀ o kéèyàn máa súnmọ́ kéèyàn máa ṣe wá sí yẹn fún un pẹ̀lú pé kéèyàn rí pé kèdè kó fẹ́ yóò lè kó bá èèyàn náà kọ́mọ́ kó bá yàn torí pé ti ń jẹ́ wá sí náà nìyẹn ti ń jẹ́ wá sí náà nìyẹn wallahu a'lam. asalaamualeykum. wa aleykum salaam. ẹ dákun ṣé ó dáa kí èèyàn máa fi ọlọ́nàbì tó ń lọ torí pé àlùfáà kan sọ wípé lágbáwá kan ó lọ bí sàárè ànábì wọ́n á bẹ ọlọ́run ọba pẹ̀lú ọlá níbi níbẹ̀ wọ́n ní àníṣàlá ọ̀sẹ̀sẹ̀ yẹn sí ojú wọn ó wá sọ pé kó lọ bá Umaru Umaru wá sọ pé kó máa fi ìṣeré rẹ̀ lẹ̀. ṣẹ́rí náà ni àwọn afásúná máa ń ṣàlàyé ipe ẹni tó bá ma òye wò dáadáa níbi ẹ̀rí ombidia náà lẹ́tì rí tí ó tí ó takò tí ó fún ní kò pé àá olélẹ́yìí. ẹwọ ọlẹ́ni yìí ọwọ́ bá ọwọ́ síbi sàárẹ̀ ànábì ọwọ́ ànábì tọrọ àtàbà ti pé ìfọlá ànábì tọrọ wá wà ní kò ní ìdíkó tó wá síbi sàárẹ̀ mà kò ní kó wá ọ yẹ kó jókòó sílẹ̀ ànábì ìfọlá ànábì tọrọ tó ní tó rẹ ni so kí wọn ọmọ ti ń jẹ tọrọ níjẹba wọn gan ọ̀rọ̀ tí òun ọ̀rọ̀ yẹn ò lẹ́sẹ̀ ńlẹ̀ afárò kò lẹ́sẹ̀ ńlẹ̀ so bóla anabi ó sì jáde síyàn lójú oorun ọlọ́la ayé sí fa lásẹ̀sìn àfi tá anabi bá wà láyé anabi ò sí láyé mọ́ anabi sallallahu alaihi wasallam tó ẹgbẹ́ láyé ìgbà tó wà láyé lẹ́nìkan wà lálàá lọ́wọ́ sọ pé mo mọ̀ lálàá nǹkan báyìí tánàbí bá fi rinlẹ̀ pé bẹ́ẹ̀ ni ẹ̀hẹ́n àmọ́ ti kú láyé láyé ojú anabi sallallahu alaihi wasallam gbẹ ẹja béèrè ike ńgbà tójú ò bá rọ̀ bó ni wọ́n ṣe máa ń ṣe ṣebí arinu sọ̀rọ̀ Bukhari kí wọ́n bá nàbí ni pé agisna ya Rasulullah bẹ́ẹ̀ lọ́n fún wa kí òjò rọ̀ anabi Ibrahim wa ya anabi sọ̀rọ̀ sọ́lá mo sì ní ó sì ná wọn lọ́nà ó sàmọ́ sì Allahumma agisna Allahumma agisna Allahumma agisna so bí wọ́n ṣe máa ń ṣe lójú ayé anabi nù so lẹ́yìn gbà kú tán wọ́n á lọ síbi sàárè rẹ̀ láyé rẹ̀ gan ojú ayé rẹ̀ gan wọn fọ́lá rẹ̀ tọrọ Adua rẹ̀ náà máa fi ń béèrè pé ṣàdúrà fún wa lójú ayé ànábì sotó akẹ́bá máa ń fọlá ànábì tọrọ ni ọ̀yẹ́ká jòkó kọ̀ ọ̀yẹ́ká wá bá pé ojú ọmọ rọ ọ̀yẹ́ká ká jòkó lé ọ̀ká ni ọlọ́run wọlé ànábì ọlọ́run wọlé ànábì rọ̀jò so ṣẹ́rí orí ìta ń sọ yìí a sọ pé ànábì sallallahu alaihi wasallam kọ̀ lọ́lá torí ń tẹ́lẹ̀ mi máa ń ṣe nu ó ní wọlé ànábì ò tó lọ́lá àlá ànábì ò lọ́lá níta ń sọ ni pé kò kọ́ wa bí ká fi ọlá ń tọrọ takọba kọ́ wa ni a ẹsẹ̀kẹsẹ̀ ni ọ wa sọ ń tàfi tọrọ walillahi al-asma'u al-husna ẹni tí ń sọ̀rọ̀ yìí gan tí wọ́n náà bá gbọ́ ọ̀rọ̀ rẹ̀ dáadáa gbà tó fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó ní ìfi nǹkan bẹ ọlọ́run tawassul olùkọ́sọ́nà méjì ó ní kan bẹ tó ṣe pé al-muttafaqun alayhi ìtì ẹnu kò lérí rẹ̀ tẹ́nìkan kan ìyapa rẹ̀ rí ó ni wọ́n òun náà ni ká fi orúkọ ọlọ́run ká fi bẹ lọ́run ká fi ìròyìn ọlọ́run ká fi bẹ lọ́run bákan náà ká fi iṣẹ́ eré tá a ṣe ká fi bẹ lọ́run bákan náà ká fi àdúrà ẹni rí kó ṣàdúrà fún wa ó lẹ́nu ó kò sí ìyapa ẹnu ń bẹ ó lẹ́lẹ́kejì òun náà nìyí tí ìyapa ẹnu wà ń bẹ òun ni àfọlá nàbì tọrọ àbí àfọlá àwọn àgbàlagbà kan tọrọ àbáǹsì kan òde yẹn nu kilo ìtẹnu kò lórí ẹ ẹja mú ká máa ká máa lò ó tẹ̀tí sòdodo fún yín nu ẹni tó bá kẹfẹ́ sọ̀rọ̀ ẹ̀ so wallahu a'lam naam. alhamdulilayi asalaamu alaykum. maaleykum salaam. ẹ̀dá kan ó ní a ní di àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ lórí àgbékùn jìnnìyàrí pẹ̀lú èrí ti tó ní wípé àwọn kan ti kó ara wọn jọ láti máa ṣe àtàkùn fún súnmọ́ àlébù kẹsì gbajà náà ní ìyànjú kí oníkálukú mú orí tó kéwú dáadáa torí àwọn tí awí yìí kéwú náà ni àwọn náà sọ wípé àwọn gbé ara ní. na bẹ́ẹ̀ ni ọlọ́sàn ní ilẹ̀sàn rẹ̀ ọ̀rọ̀ zikiri jama'i kò rújú rárá àmọ́ nǹkan tí o bá ti rújú àwọn tó bá fẹ́ dá wàhálà kalẹ̀ tó fẹ́ gbé bídíà lẹ́sẹ̀ tí wọ́n máa wá wàhálà oríṣiríṣi káàkiri wọ́n yani lẹ́nu ipe wọ́n máa kílẹ̀mù kéwú ẹ sì máa rí àpẹẹrẹ àìmọ̀ kéwú ní ara wọn ẹ dákun ìgbà téèyàn ní kò sí yàtọ̀ láàrin ìjìmá ọ̀lẹ́dík àti àdíkírú àlìjìmáì wọ́n ní kò sí wọ́n ní kò sí yàtọ̀ pé kankan náà ní gbogbo ẹ̀ àbá bó ni gbogbo ó sì jẹ́ kankan náà ìṣìmáwò lè díkiri yàtọ̀ sí jíkiri jàmáyì so iná náà fi ní pé mo fi gbádùn ìmọ̀ràn tẹ́lẹ̀ yìí mú wa pé kí gbogbo àká mójútó kéwú irú ẹ̀ náà ní ń dààmú wọn nísìnyí ẹ máa wà wò sí ẹni sọ pé fálí yóò kọ́ tí lè hù àti fa kẹtù lè hù àwọn olè yọ kẹtù lè hù tí ń tún kọ́ tálà ní ìtumọ̀ kọ̀tálà ẹ wò gbogbo sì dákẹ́ ṣé ó ráìtì ni kẹ́ni kò tiẹ̀ jáde nínú yìí kó ní a ah, mùdírù right kí ló dé tẹ́sọ̀ yóò lè rédíò alábòsí ni àbí mùdírù wrong wọ́n yẹ kẹ́ lé sọ́ so kéwù lẹ́sìn claim sí kéwù yín náà kò yẹ yín débi yín o ó túmọ̀ sí pé ìbẹ̀rù ọlọ́run bò sí mbẹ́ ẹni tó bá bẹ̀rù ọlọ́run ó wà sincere ni gbogbo tó bá ti jẹ́ ń tó takò ń tọ́ ó takò ó ṣàlàyé rẹ̀ pé ah eléyìí ò rí bẹ́ẹ̀ ó sì sọ́ta gbangba kí ọmọ ọmọ da aṣọ lábẹ́nú bí àmọ́ tẹ̀lé wọn àwọn ọ̀jáde ọ̀sọ̀ ni so òun ni pé kéwù tó láwọn kílèmù gan kéwù náà ò sí irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ ẹni tó máa kéwù ní sọtíra ní tàwùdí ulbayan tàwùdí hu albayani ẹni tó máa kéwù ní sọtíra bẹ́ẹ̀ tíra bóòlù yẹn ṣe máa ń ṣàlàyé àlàyé àlàyé àlàyé tàwùdí ulbayan ẹ dákun sítira ní sọkọ nìyí o wọ́n tún wò ó kọ́dà mùdírù náà ló tún ṣe tẹ̀kírísù rẹ̀ ó ní àtàwùdúlù bàyá nìyí dáa àlàyé àlàyé yìí dáa à sẹ́dàkùn kéwúdà wa kullu man yadda'i fil ilmi ma'rifatan arafta shay'an wa ghabat anka ashiya so òun náà ni pé ẹ̀dàkùn ẹ̀jẹ̀ ká mú tuntun kí wọ́n gẹ́gẹ́ bí wọ́n ṣe gbà wá ní ìmọ̀ràn zikiru jama'i wàláyé kò sínú islam tó akóbá wà ní so báwo ni abdullahi ibn umar yóò ṣe máa wá takọ̀ àwọn èèyàn abdullahi ibn mas'ud yóò ṣe takọ̀ àwọn èèyàn tí wọ́n ń ṣe báwo ni umar gbẹ̀gbẹ̀ yóò ṣe takọ̀ àwọn èèyàn báwo ni hubab yóò ṣe takọ̀ àwọn èèyàn ike n tẹ́sí yóò da bó ni umar yóò ṣe máa jẹ àwọn èèyàn níyà tí wọ́n ń ṣe ah so òun ni pé zikiru jama'i kò sí nínú islamu ijtima'u lidhikri òun ló wà nínú islam àtàwọn afẹ́ gbọ́ àlàyé irú àwọn nǹkan wọ̀nyí yìí ẹ̀dàkù ní ọjọ́ àlàrúbá ní aago mẹ́ta gẹ́gẹ́ dàgó mẹ́ta àbọ̀ amúní fm ihya sunna yẹni máa yẹni aláàkọ bí àdínú nasiha wọ́n ṣe programu ní aago mẹ́ta ní amúní fm di aago mẹ́ta àbọ̀ dẹ́lẹ́yìn náà ní ọjọ́ juma láti nine to nine lálẹ́ títí di nine fifteen after nine so ọ̀rọ̀ zikiru jẹ̀mọ́ yìí wọ́n tìrìtì níjẹ níjọ friday tó lọ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé rẹ̀ so lẹ́yìn náà ọ̀rọ̀ Imam Bukhari náà ni wọ́n ń ṣàlàyé lọ lórí rédíò kàmá listen sí so wallahu a'lam subhanaka allahumma wa bihamdika nashhadu an wa atubu